ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express láwa ọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀ nífẹ̀ẹ́ sí ètò Miliki Express pàápàá jùlọ lọ́jọ́ Wednesday láti mọ bí a ṣe ń gbé pọ̀ lọ́kọláya àti pé ní ìbáṣepọ̀ ọkùnrin sóbìnrin tó fi ń di ọlọ́kọláya àfẹ́ra ẹni àfẹ́ra ẹni àlejò wa lórí ètò lọ́sẹ̀ yìí àwọn náà ni Prophet Ọmọtọ́ṣọ Samuel tí wọ́n jẹ́ alàgbà nínú ìjọ ti Ọlọ́run tí ọwọ́ wọn gbé ìjọ kalẹ̀ àkòrí ọ̀rọ̀ wa lé ní òun ni àkòrí tá a mú ní ọ̀sẹ̀ tó kọjá nítorí àwọn èèyàn ń béèrè ẹ̀ pé ah ẹ Dami ẹ túnbọ̀ bá wa nà síwájú sí òun ni wípé báwo ni a ṣe máa dá ẹni tí a fẹ́ fẹ́ mọ̀ how to choose your spouse tàbí ẹni tá a ti ń fẹ́ báwo ló ṣe máa jẹ́ ẹni tí a lè fẹ́ sílé nípa ìhùwàsí wa ìbáṣepọ̀ àwa méjèèjì bóyá ó dọ́gba tàbí kò dọ́gba ẹ káàbọ̀ sórí ètò wa sà. ẹ ṣé olóòtú. ẹ bá mi kí àwọn aráalé Ah, mo kí gbogbo ẹ̀yin aráalé lórúkọ jésù yóò dára fún yín àmín ah, lórúkọ jésù ìdílé yín ò ní dàrú o àmín ẹni tó ń wá ọkọ tó ń wá aya lórúkọ jésù kristi ti násárẹ́tì eégún ayín lọ́lọ́run á pèsè fún yín àmín ọkàn yín á balẹ̀ àmín ayọ̀ yín á kún àmín jésù olúwa wa. àmín eh, dádì sà ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa bí a ṣe máa yan ẹni tí a jọ máa rìnrìn àjò yìí dé ìparí ṣẹmọ pé ẹ̀yin àgbàlá náà lẹ ní ìrìn àjò ní ọ̀rọ̀ lọ́kọláya ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ púpọ̀ náà àwọn èèyàn máa sọ wípé báwo gan la ṣe máa dẹni tí ẹjọ́ máa rìnrìn àjò mọ́ ṣé mi tí mo ga ṣé mo lè sọ pé ẹni tájọ fẹ́ rìnrìn àjò ẹni tó kúrú ni àbẹ́mi tí mo sanra ṣé mo lè sọ pé ẹni tájọ fẹ́ rìnrìn àjò ẹni tó ti rìn ni báwo la ṣe ń dá èèyàn tájọ máa rìnrìn àjò báwo la ṣe ń dá mọ̀. Ah, ògo ni fọlọ́run lókè ọ̀run. hallelujah ṣe rí ìgbéyàwó kò dá lórí wẹ́dà pé bóyá obìnrin kúrú tàbọ́kùnrin ga tàbọ́kùnrin kúrú ohun tó mátà nínú ìgbéyàwó ni ìfẹ́ tí ọkùnrin àtobìnrin tán bá bára wọn pàdé ó máa ń ní àwọn nǹkan tá à ń pè ní quality hmm. tí ọkùnrin àtobìnrin gbọ́dọ̀ wò nínú ara wọn kó tó di pé wọ́n fẹ́ra wọn hmm. ọ̀pọ̀lọpọ̀ ìdílé lẹ́ni tí wọ́n ní gbọ́n mi sí omi ò tó wọn ò wora wọn dáadáa àwọn míì tán dẹ̀ wora wọn nìyí ọkùnrin lè fìwà pamọ́ fún obìnrin hmm. bẹ́ẹ̀ ni obìnrin náà lè fìwà pamọ́ fọkùnrin kó jẹ́ pé ìgbà tó bá wọnú ilé tán ló ṣe máa wá gbé ìwà yẹn jáde tó máa wá di tó máa wá di balógun pàṣíà kalẹ̀ hmm. tí ẹnu ò ní ka mọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe kókó jù láyé yìí ni wípé kí ọkùnrin mọ ohun tí òun jẹ́ kí obìnrin náà dẹ̀ mọ ohun tí òun jẹ́ Ah, bíbélì sọ nínú ìwé genesis chapter two verse eighteen bí ó sọ pé ọlọ́run ọlọ́run pé ó ṣe olùrànlọ́wọ́ kan òun náà ni o tó jẹ́ obìnrin ìyẹn mi pé obìnrin jẹ́ olùrànlọ́wọ́ fún ọkùnrin ọkùnrin kankan ò lè dá nǹkan ṣe hmm. kò sí nǹkan tọkùnrin lè dá ṣe láyé yìí láì sí ọwọ́ obìnrin níbẹ̀ tí ò bá sí ọkùnrin kò sóbìnrin tí ò bá dẹ̀ sóbìnrin kò sọkùnrin hmm. ẹnikẹ́ni tó bá fẹ́ gbéra wọn níyàwó wọ́n gbọ́dọ̀ ní àjọsọpọ̀ tó tó yege àti wípé tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin tàbí tí obìnrin bá fẹ́ fẹ́ ọkùnrin àwọn nǹkan mẹ́ta wà tán lè wò nínú ayé ara wọn kó tó di wípé wọ́n settle down àwọn nǹkan mẹ́ta. ẹ jẹ́ ká wò. alákọ̀ọ́kọ́ ìwà. Hmm, ìwà. torí pé àwọn Yorùbá sọ pé ìwà ni ẹwà kì í ṣe ẹwà ara lèèyàn fi ń fẹ́ ara èèyàn. Hmm, tó fi sọ pé ìwà ni ẹwà kò ṣe ẹwà ni mm, mm, mm. ìwà. ìwà ni ẹwà. Hmm. now tí ọkùnrin mi lè jẹ́ nìkan tó jẹ́ pé ó pupa tó fine táwọn obìnrin á máa rí táwọn máa kó jẹ ṣe rí tí obìnrin bá fọ́ victim ó ṣeé ṣe kó jẹ́ pé ènìyàn tó dáa ni ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ènìyàn tó jẹ́ pé ojú rẹ̀ ò gbébì kan ni hmm. tí obìnrin yẹn tó bá lọ títorí ẹwà fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ ó ṣeé ṣe lọ́la kírú ọkùnrin bẹ́ẹ̀ má gbélé kó máa ní àlè káàkiri nítorí pé ó fi ẹwà rẹ̀ fẹ́ ni kò wo ìwà rẹ̀ téèyàn mm. ọkùnrin lè dúdú ó lè pupa ó lè kúrú ó lè ga yóò mean ohun tó ń jẹ ọkùnrin kọ́ yẹn ọkùnrin gangan inú ni ọkùnrin wà hmm. ohun tá à ń dẹ́ ń pè ní obìnrin náà ìwà inú ló wà inú ni gbogbo ẹ̀ ti ń jẹ jáde síra so tí ọkùnrin àti obìnrin tí wọn bá wo ìwà ara wọn dáradára kó tó di pé wọ́n fẹ́ ara wọn ó ṣeé ṣe kí problem wà ní ọjọ́ iwájú. in fact ìgbà míì wà tó jẹ́ wípé tí ọkùnrin àti obìnrin máa bá wò wọ ara wọn tí wọ́n bá wọ ilé tán ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lẹ́ni ló jẹ́ wípé ọkàn wọn ò balẹ̀ they don't have peace of mind every time wàhálà ni in fact kì í ṣe bóyá individual nìkan ó wà nù ìránṣẹ́ ọlọ́run gan tó jẹ́ pé ọkùnrin máa gbóná obìnrin báyìí obìnrin lè gentle obìnrin dẹ̀ lè gbóná kọkùnrin gentle kó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ń lura wọ́n bẹ̀rẹ̀ sí ń jà wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo àwọn nǹkan tí ò yẹ kán ṣe wọ́n máa polongo ara wọn síta àwọn ará àdúgbò àmàníyà á mọ̀ wọ́n wo ẹ wọlé ẹ̀yin ọmọ ẹ wọlé ẹ má dá sọ̀rọ̀ wọn wọ́n ti mọ̀ wọ́n wọ́n ti dá wọn mọ̀ wọ́n ti fún wọn lórúkọ wọ́n bá ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn torí pé wọn ò wo ìwà ara wọn ẹwà ni wọ́n wò tàbí wípé owó ìyẹn lóṣèkejì. tí ọkùnrin tí èèyàn bá tí èèyàn bá fẹ́ ọkọ nípa bóyá nítorí pé ọkùnrin lówó lọ́wọ́ tàbí pé ọkùnrin míì dẹ̀ ní àwọn ọkùnrin míì olójú kòkòrò ni wọ́n hmm. obìnrin tó máa ń tájẹ̀tì ni obìnrin tó bá rí ṣe tó bá lówó dáadáa tó ń ṣiṣẹ́ tọwọ́ ẹ̀ jí tó ní mọ́tò wọn ò ní ṣe nǹkan kan o wọn ò ní ṣiṣẹ́ wọn ní tó bá lọ tó bá jáde wọn tó bá jáde wọn náà wáṣẹ́ lọ irọ́ náà pa obìnrin yẹn náà máa gbẹ́kẹ̀ láti máa bọ́ wọn now irú obìnrin tó bẹ tí ò bá farabalẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n bọ́ sí kó kí irú obìnrin bẹ́ẹ̀ kó bọ́ sínú páńpẹ́ at the end of the day tí owó yẹn bá wá ṣe fẹ́re lọ́wọ́ obìnrin yẹn tàbọ́kùnrin yẹn a wá di wípé àwọn méjèèjì e-, èyí tó bá tó wá ti torí owó fẹ́ èkejì a wá di pé nígbà tí o bá sówó mọ́ a bẹ̀rẹ̀ sí ní kanra bí ajá ilé kuru kò ní jẹ́ kí ilé ó sinmi torí mo ti rírú ẹ̀ dáadáa dádì wọn kàn pè mí ló dádì kí márèjì mi irú ọkùnrin báyìí kọ́ ni mo fẹ́ tẹ́lẹ̀ ìgbà tí mo fẹ́ kò ń ṣe dáadáa sí mi but later ó kàn change ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣu in fact kò kí ń múnú mi dùn kò kí ń kò kí ń jẹ́ kí n ní ìfisẹ̀mí nulẹ̀ tí mi bá ti lówó lọ́wọ́ báyìí wàhálà ni mo ní tó bá ti lówó lọ ẹ́ẹ́ ó ní sálárì òun làwọn fi ń jẹun lé ẹ́ ọkọ ẹ̀ ń kọ́ à ó ní gbogbo gbogbo ohun tó ń ṣe náà at the end of the day náà pàbó náà ló ń já sí because tó tó ń bá gba ní eh, bank tó ń bá ya loan tó ń gbé fún pé kó fi ṣe business eh, at the end of the day ó máa tún kówó yẹn ó máa kó jẹ a kò jẹ a kò ná òun ò ní mọ nǹkan tó fi ṣe a tún máa fún un lọ́rùn a tún máa gbógun ti òun torí pé ọkùnrin yẹn ó rí wípé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ òun ló ṣe fẹ́ na obìnrin yẹn náà dẹ̀ nítorí pé òun ò farabalẹ̀ láti wò ó dáadáa òun náà bọ́ sọ́wọ́ ẹ̀. ṣé a máa sọ pé obìnrin yẹn desperate àbí bóyá ó wò pé àkókò ti lọ eléyìí tó ṣàwà jẹ́ ṣàfẹ́. ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń wò wípé àkókò wọn lọ kò sákòókò ẹ̀dá kan tó lọ. téèyàn bá tiẹ̀ ti ń thirty five forty. nígbà tó bá ti tẹ́rí tó bá ti jẹ́ ọ̀rọ̀ marriage hmm. tàbí ọ̀rọ̀ pé relationship eh, eh, ọkùnrin àti gbọ́dọ̀ be very careful hmm. to choose ipa kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ẹni tí kò ẹ̀ eh, tí yóò bá fi síwájú ọlọ́run Hmm. in fact kò sí nǹkan tẹ́ẹ̀dá fẹ́ ṣe láyè tó bá fi síwájú ọlọ́run àṣeyọrí ló máa ń bá ń bẹ̀ ẹlòmíín lè sọ pé òun fi síwájú ọlọ́run tòótọ́ o tó lóun torí mo ti rẹ́ lómi bẹ́ẹ̀ tó máa sọ fún mi pé dáàdì òun gbàdúrà kí ni pro kí ló wá dé ẹ tóun fi ń fèsì irú ìṣòro báyìí nínú ìgbéyàwó òun màá sọ fún pé ah ọ̀gbẹ́ni ó gbàdúrà tòótọ́ ṣùgbọ́n ó gbọ́ èsì. Hmm, gbígbàdúrà yàtọ̀ gbígbọ́ èsì yàtọ̀ olúwa ṣé ọkùnrin yìí dáa ẹlòmíì ò ní farabalẹ̀ torí wípé òun wò pé jẹ́ kó n ṣètè. táìmù ti lọ fúnkẹ́ ti mari ọ̀sẹ̀ tó kọjá la máa sọ fún làbákẹ́ two months ago ní Rónkẹ́ ṣe tiẹ̀. ó fẹ́ kánjú lábẹ́ gbóná ẹni tó bá dẹ̀ kánjú lábẹ́ gbóná ó máa jó lẹ́nu ni ah, mo ti réyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé tó jẹ́ pé in fact nísìnyí ilé ń gbóná mọ́ ni tó ń gbóná mọ́ gidi tó jẹ́ pé ọkàn rẹ̀ ò balẹ̀ every time ó máa ń sunkún ni in fact obìnrin thirty five years tó lè dàbí obìnrin sixty five hmm. nítorí pé ọkàn rẹ̀ ò balẹ̀ ni ó ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà ló ń ṣẹlẹ̀ sóbìnrin the most important thing tó kó gbogbo ẹ̀jọ́ ni wípé